تطول على نجاة المقصد وهو الذي نصر النبي محمدا وسينصر المتتابعين لأحمد لا تقذفونا بالشذوذ فإننا سرنا على نهج صديق محمد يا معشر الإخوان فيه وأبشروا وثقوا بنصر الواحد المتقرب سيروا على نهج الرسول وصحبه لا تعبوا بلآثامه متمرد ولتعلنوها لبرية كلها إنا بغير محمد لها نقتدي لا نطلب الدنيا ولا نسعى لها اللهم اقصدنا ونعم المقصد إنا لنسعى في صلاة نفوسنا لعلاج أنفسنا لمريض نبتدي والدين قال الله قال رسوله وهما لدين الله أفضل مرشد وهما لدين الله أفضل مرشد بسم الله وبه نستعين ولا حول ولا قوة إلا بالله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا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 وخير الأبي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مودثاتها وكل مودثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعوك ọlọ́wọ́ bá ilé ṣe pé olópa ọlọ́ṣẹ́ ẹgbẹ́ bí ọmọ àdúgbò mọ́ orí tó ga jù tí ọlọ́wọ́ bá tó ṣe fún èmi àti ẹ̀yí òun náà ní pé ọlọ́wọ́ bá ó ṣe wá mùsùlùmí àìní jẹ́ mùsùlùmí náà ọlọ́wọ́ jẹ́ kí ó fẹ́rẹ̀ sí ẹnì wá ní ẹni tó jẹ́ wípé ààjẹ́ mùsùlùmí ní kí ọlọ́wọ́ bá ó ṣe wá ní ẹni àrìjọ́ náà pẹ̀lú sábàbí Islam adúpẹ́ pé ọlọ́wọ́ bá ó fi wá lọ́kàn rẹ̀ láyé wá sí àwọn kọ́lọ́ kó sàlékù ìfọ̀kànbalẹ̀ sí àyè gbogbo àwọn àyè tí ò sí ìfọ̀kànbalẹ̀ kọ́lọ́ bá ẹlẹ́ẹ̀kẹta táwọn afá wa ní àgbọ̀dọ̀ mọ́mọ́ dúpẹ́ yìí òun náà ni lórí àlàáfíà ọlọ́run bá tó ṣe àlàáfíà pẹ̀lú kọ̀ọ̀kan wa láti ìjókòó báyìí ọlọ́run tó sàlẹ̀ fún àlàáfíà rẹ̀ gbogbo àwọn tí ò ní àlàáfíà kan náà kò bá fún wọn ní àlàáfíà gbogbo àwọn oore tó kù wọn wà ní abẹ́ gbogbo àwọn oore mẹ́tẹ̀ẹ̀ta yìí oore ìsìláàmù oore ìfọ̀kànbalẹ̀ oore àlàáfíà gbogbo àwọn oore tó kù wà ní abẹ́ rẹ̀ àdúpẹ́ gbogbo àwọn náà ọlọ́pàá gbà sí àyàn ọ̀fẹ́ fún wa ẹ̀tọ́ bá ti jọ́mọ ènìyàn ló máa ní ìdìbò káàtà sọ̀rọ̀ ní ọlọ́run ní gbogbo ìgbà ní gbogbo àsìkò ọlọ́pàá máa ní kó lọ́wọ́ máa lékún sí i gbogbo àwọn orin náà ọlọ́jà fi gbà ní ọlọ́run ọlọ́run ti ti àforí ní tàbí ọlọ́run fún ìbára wọn sọ̀rọ̀ títí àsìkò yìí kọ́lọ́run tó sọ́jọ́ tí ọlọ́run bá tó fún àwa náà ní àtọ̀ ní ọ̀rọ̀ náà. Àtẹ̀lé àti ní ọlọ́dí tí ọ̀rọ̀ náà kọjá ṣe wá ní àǹfààní láàáwọ̀ ọ̀la òwàfẹ́ ìlà ìlà ìlà òun àbí. Kẹ̀sí ni wa, èyí tí a ṣe lánàá, òun náà ní jẹ́ ó wáyé nínú Sóràtò Òun, Aya 61 ìtọ́jẹ́ pé ọlọ́wọ́ bá sàn ìfún wa wípé àgbẹ́bí ọlọ́run sáàpé ìsọ́ọ́bí ọlọ́run ọba rán sí àwọn ẹbí táwọn ẹbí yẹn jẹ́ kàmù sọ́ọ́lì ó jẹ́ ọmọ ìyá wọn ní ẹbí ó tún jẹ́ alábàágbé wọn ọwọ́ àwọn oríire fún wa láti jẹ́ wípé tí ó jẹ́ ẹni tí ó ní ọmọ àyà tó ga jù sí ti ọmọ àyà ìsìlámù. ó pè wọ́n wípé ẹ̀yin èèyàn mi níta ìdílé ní ìjọba àyà ìsìlámù òun láàrin kẹsì ẹni tí ń jẹ́ àbọ̀ ẹni tó ṣe wípé kò sí fún yín ẹlòmíì tẹ ẹni jọ́sìn fún tó lẹ́tọ̀ọ́ àyàfọ́ nìkan. èyí sì ń dọ́bi ẹgbẹ́ jọ́sìn fún mi pé òun ló gbà yín ó dá yín látara ilẹ̀ ilẹ̀ lẹ́yìn náà orí ti náà ilẹ̀ fi kí èsì ilẹ̀ ilẹ̀ ti dá yín lẹ́yìn náà ó fi yín lẹ́ẹ̀kẹ́kan ló àsìkò lórí ilẹ̀ kẹdùkúrò lẹ̀ olórí gbogbo dúkìá ti bẹ́ẹ̀ ó kàn fi yín lẹ́ẹ̀kẹ́ lò ó kẹdùkúrò lẹ̀ ẹ wá ìlú gbogbo àwọn ẹ̀sìn kẹsì lẹ́yìn náà ẹ̀ẹ́ṣẹ́ lílọ sí di títọ́lọ́wọ̀n ọba ẹ̀ẹ́ṣẹ́ tọ́lọ́wọ̀n ọba ní kẹrẹ̀ẹ́ṣẹ́ ọlọ́wọ̀n ọba yìí ọba tó ṣe wípé ọba tí ó máa ràn yín lọ́wọ́ ni pẹ̀lú pé tàbá lọ́wọ́ ọba súnmọ́ ìrà ibi bí òun náà pé ọba tí ó ràn yín lọ́wọ́ ni ọba tí sì ń jẹ́ pé àdúrà yìí ni. sọ àyà táwa wà nílẹ̀ òun náà ní àyà tù mọ́ka fún wa abẹ́rẹ́ sí sàlàyé ní ọ̀nà ìlọsíwájú náà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا يا صالح قد كنت فينا مرجوا قبل هذا أتنهانا أن نعبد ما يعبد آباؤنا وإننا لفي شك مما تدعونا إليه مريب قال يا قوم أرهيتم إن كنت على بينة من ربي وآتاني منه رحمة فمن ينصرني من الله إن عصيته فما تزيدونني غير تحقير ويا قوم هذه ناقة الله لكم هاية فذروها تأكل في أرض الله ولا تمسوها بسوء فيأخذكم عذاب قريب فعقروها فقال تمتعوا في داركم تمتعوا في داركم ثلاثة أيام ذلك وعد غير مكذوب ọlọ́run bá ti ra rẹ̀ gan ó ń fún wa lónìí nínú sọ́ọ̀tù òun Quran eleven aya ọlọ́run ọba ní kọlu ya kọlu ya sọ́ọ̀lẹ̀ wò fún tàbí náà márùjọ wọn kọbìlá náà ọlọ́run ọba ní àwọn èèyàn sọ́ọ̀lẹ̀ wù bí sọ́ọ́lìrù ti pè wọ́n àwọn náà wá pè sọ́ọ́lìrù wọ́n ní kọ̀dìkúǹtà sí náà marijúgbọ̀n kọ́pílà àdà wọ́n ní ìwọ sọ́ọ́lìrù ó ti jẹ́ marijúgbọ̀n ẹni ìran sí sí láàrin wa kọ́pílà àdà síwájú eléyìí tó gbélé yìí síwájú kó tó wá sọ fún wa wípé ká máa jọ́sìn fọlọ́run ọba lóhun nìkan torí pé wọ́dà láti mọ̀ wípé àwọn tí wọ́n jẹ́ àwọn ànábí ọlọ́run wọ́n ti kọ́kọ́ máa ṣẹ̀mí láàrin àwọn èèyàn wọn nígbà tó bá wá di àsìkò kan lọ́lọ́run ọba ó wà rán jùlọ ní ìsìn wọn yóò wà sọ wọ́n di ànábì ọlọ́run ìyẹn ló jẹ́ èyí tó jẹ́ wípé ó pọ̀ nípasẹ̀ àwọn ànábì ọlọ́run tàbákan sọ nípa ìsáfúnú Mariam pàtọ́lọ́run ọba torí kí wọ́n bí òun òun sọ pé òun ti jáàmù ẹbí ọlọ́run ṣùgbọ́n kò lè ti dìkẹ́ nígbà tó wà kékeré yẹn bó lè kọ́ sọ̀rọ̀ kékeré yẹn ọgbọ́dọ̀ dàgbàlagbà kọjọ lè lè gíní òtò lè jíṣẹ́ ọ̀gọ̀rọ̀ àwọn ànábì ọlọ́run wó ti kọ́kọ́ sẹ̀mí láàrin àwọn èèyàn wọn yẹ́nà ló jẹ́ wípé àwọn náà sọ wípé kọ̀dí kúńtà màrìjú wá ní kọbílà ààrà ìgbà tó ò tí bẹ̀rẹ̀ ẹṣẹ́ yìí ó ti jẹ́ màrìjú wa tó kẹ́lẹ́gbẹ́tù màrìjú gẹ́gẹ́ bí a ti ṣàlàyé fún wa náà díẹ̀ lánàá gbogbo ara láti mà rí pé sí ìlú àtẹ́ǹpẹ̀ ní ọlọ́jà yẹri ju ọ̀pọ̀lọpọ̀ ọgbà tí ọba máa ń mímọ̀ tó fúlù bì í ó máa ń sábà jẹ́ wípé nǹkan tó jẹ́ wípé kèèṣe ìyàn òun náà ní máa tá bá a wá pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n a máa wá pẹ̀lú èèyàn náà ẹbínú kùránì ní ìsìnkú yẹ̀rìjú náà ìjára tán láǹtàbò wọn ó ní yẹ̀rìjú náà rahmatahu yẹ̀rìjú lè kọ́ àrọ́bì tó rọjá a máa nínà fún bì ọjọ́ wípé kò ní máa jẹ́ wípé èèyàn kò lọ́rọ̀ ọba ṣùgbọ́n a tún máa lọ bá èèyàn òun náà ní wípé ọlọ́wọ́n bá sọ níbò ní pé làfẹ̀ríkánà lákùn tí rọ̀súlì láì ó sùwàtò àsànà ní màá káàlá yẹ́rì jù lọ́ọ̀à. Tàbábẹ́ tí màá náà ní ti láì ní pé ní màá káàlá yẹ́rì jù lọ́ọ̀à di àyẹ̀ jù díyàwó. Pẹ̀lú ẹgbẹ́ ó bá ń ran kan ọlọ́run ọba kọ́lọ́run ọba ọ̀sán òun lẹ́sàn-án. Ìmàkánná yẹ́rì jù lọ́ọ̀à kí ni ọ̀hún? the just We to iyej ti àwẹ̀ tí wọ́n lè pa báyẹn rẹ nígbà míì gẹ́gẹ́ bá ti máa ń sá ojú fo nǹkan jọ pé ìyẹ́rì jù lọ á kíni ọ iyej ti àwẹ̀. ìwé náà lọ́wọ́ mi tó bá gẹ́ ọlọ́ọ̀bá náà máa jẹ́ mọ̀rìjú níbẹ̀ yẹn kó wá mọ̀rìjú ní iyej ti àwẹ̀. sọ̀tọ́ ní ẹ̀ wọ́n pé o ti jẹ́ mọ̀rìjú wọn ṣùgbọ́n wọ́n ti fi gbogbo nǹkan tí wọ́n lé lẹ́rọ̀ sí torí wípé téèyàn bá dé èèyàn gidi kẹ́lìmọ̀ tí mo sọ ní ti náà pé àárín kan ọlọ́run ọba the iron gdr sọ ọ̀ràn kan ọlọ́run kan ọlọ́run ọ̀sán investment kò sí tẹ́kì níbi tó lòdì sílẹ̀ ìdíkù àti máa ń parí nìyẹn ẹgbẹ́ ọ̀ràn kan ọlọ́run ọba the iron the killer wú àdìjánà ó fi kó sáré jánà ọ̀ràn kan ọlọ́run ọba ẹ̀jọ̀ kò sí tẹ́tò lè gbogbo tó bá ti jẹ́ gbogbo tó bá ti jẹ́ tẹ́kì nírù gẹ́nì kọ̀ọ̀kan lè yòrò lè gíní o lò lè fi ilẹ̀ torí ẹ̀ tẹ̀kìdìrù yẹn kùránì òfin lẹ̀ bẹ́ẹ̀. Gẹ̀lẹ́ mi níbi náà ní ìfẹ́ kùránì fi lẹ̀ ṣe ọ̀dìkúntà fi náà màrì ti àrùn kan wípé kí aṣáájú fún wa. Àwọn dáadáa dáadáa ní ẹgbẹ́ ìgbẹ́ kọ́ ọjẹ́ kí ni o kọ́ ọjẹ́ ni tó jẹ́ rí pé yóò lè máa fi wá mọ̀nà gbogbo àwọn nǹkan tí a lè máa mú tẹ̀kì dírú ẹ̀ wá pátá yẹn òun náà ni ó jẹ́ nǹkan tó jẹ́ rí pé ó ti wà ìfẹ́yà kan ti sílẹ̀ fún àwọn ẹ̀yìn ọgbẹ́ kí ni ọ kọ̀ lè kún tàbí ìwá. tàbí náà máa rojú wọn ó ti jẹ́ ẹni tí wọ́n rán kan pé kọ́ jẹ́ nǹkan kan pàtàkì láàrin wọn kọ́ jẹ́ nǹkan kan pàtàkì kọ́bílà ara síwájú kó o tó gbélé ìtò wíwá ìgbà sọ kọ́bílà ara ìyẹn sọ fún wa wípé ànẹ́bí sọ ọ́ nílò kó tó sọ̀rọ̀ yìí fún wa kì í sànàbí ọ̀nà ìbàdàn bẹ̀rẹ̀ kì í sọ̀rọ̀ yìí fún wa òun náà ló ṣe kí ni o lọ jẹ́ ànàbí ọ̀nà àwọn náà fi wá fi di ẹ̀mọ́lẹ́kí kí ni o kọ́bílà ara. أتنهانا أن نعبد ما يعبد آباؤنا Sọ́kọ́ ìjà wa túnmọ̀ rẹ̀ tó tẹ̀lé ìlànà ìjà wa àmẹ́bí ọlọ́run kẹba sọ fún ọlọ́run. Wọn ò kì í ní ìròyìn burúkú lọ́dọ̀ àwọn èèyàn wọn. Nínú ìròyìn tí wọ́n wà pẹ̀lú àwọn àmẹ́bí ọlọ́run ní àmàna. Ìgbẹ́gbẹ́ àwọn èèyàn sọ pé àmẹ́bí sọ̀rọ̀ ó wà trust wọn bí ẹni tó ṣe é gbára nílùú ọmọ pé àmì ẹni tó ṣe é gbé ní oòrùn tó ṣe é fọkàn tán gbogbo àwọn àṣìfáàṣù àbílà gbogbo ìròyìn tẹ́ máa fi ròyìn èèyàn tó jẹ́ ìròyìn gidi gbogbo ẹni máa bẹ lára àwọn àjẹ́bí ọ̀dọ̀ ọ̀dọ̀ làwọn ilé náà fi di ẹ̀gbọ́nlẹ̀ èyí máa bẹ lára àwọn àjẹ́bí ọ̀dọ̀ wọ́n wá ní àtẹ̀ní ààrùn àná àbúdá màá yá ṣé o wá rẹ́kọ̀ fún wa ní àtẹ̀nì ààrẹ tó rẹ́kọ̀ fún wa ní àná àbúdà káwà ọjọ́ sì fún máa yá àbúdú nǹkan jẹ́ wípé máa yá àbúdú àbá wípé àwọn tí wọ́n àwọn bàbá wa tí àtẹ̀lẹ̀ ara àmà ma yá abúdú àbá sọfẹ́kọ̀ fún àkámọ̀sí nǹkan dáhùn bàbá wọn sí tò níbẹ̀ yẹn nǹkan méjì lágbọ́yé mẹ́ alákọ̀ọ́kọ́ òun náà ní wípé àwọn bàbá wọn tó ti lọ wọ́n ṣàlàyé mi ọ̀hún àwọn bàbá wọn tó tún sẹ́kù ní ìsìn wọ́n ṣàlàyé torí àwọn sọ wípé mà á bá dá àbá wọn sọ bẹ́ẹ̀ wọ́n sọ wípé ìtawọn bàbá wa tó ti lọ tí wọ́n ti justice wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní màáyá gúdú ìyá Orígbé nílò ìtawọn bàbá wa tí wọ́n lè nílò tí wọ́n ń jọ́ sí ìtú wọ́n gbé wọ́n láwọn bàbá kan náà. Tí a jẹ́ àgbààgbà fún wọn. Àwọn ìdánjọ́ ìwọ̀n, ọ wà ní káfẹ́ lẹ́yìn olẹ́. Táwọn náà gbà ọwọ́ àwọn bàbá wọn tó rògbòkè ìjọba yìí sọ tí àwọn náà gbà lọ́dọ̀ àwọn bàbá wọn tó ṣáájú lọ so eléyìí ní sèkì tó ga tó wáyé fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n tapà àwọn òjíṣẹ́ ọlọ́run ní sèkì tó ga ni tó wáyé kí n sábì tapà àwọn òjíṣẹ́ ọlọ́run dábàá lọ gbogbo àwọn tà àwọn òjíṣẹ́ ọlọ́run tó ṣáájú lọ àárí wípé ọ̀gọ̀ọ̀rọ̀ wọn gbóló ìmọ̀ ìṣẹ̀lẹ̀ sí wọn. Òun náà ni pé àwọn bàbá àwọn àwọn àgbààgbà inú àwọn tó jẹ́ wọ́n láti jọ́gbé àkíámà èyí tí wọ́n sọ náà ní wípé àwọn tó sàwọn nù òun náà ni àwọn sáádátù náà wà kúbàrọ̀ ọ̀húnà lẹ́mọ̀ wọ́n àwọn àwọn kan tí máa ń fà á alákọ̀ọ́kọ́ olóòrìn àdìjá àmù àìmọ̀kan àìmọ̀kan àìmọ̀kan ọmọ ń fà bẹ́ẹ̀ fún ọ́n tẹ̀lé ìtẹ̀sí ọ̀bá ní mímọ̀ tó dẹ̀jẹ̀ pé àwọn èèyàn kan ní mímọ̀ ẹ̀ tó bá dáàbì mímọ̀ èèyàn dáàbì kí ni o èèyàn tẹ̀lé àwọn kan jẹ́ ẹgbẹ́ lábala ẹ̀sìn yìí wọ́n jẹ́ ẹgbẹ́ wo ní mọ̀ táwọn kan àwọn kan jẹ́ ní tó ṣe kí ni ó ti wọ́n mọ̀ jù wọn lọ. tó látara pé àwọn èèyàn mọ̀ wọ́n wá jẹ́ wípé wọ́n fẹ́ tẹ̀lé ẹni tó mọ̀ àwọn èèyàn látara rẹ̀ ẹgbẹ́ àwọn aláìmọ̀kẹ́ ọgọ́rọ̀ aláìmọ̀kẹ́ tó pọ̀ òun náà lọ jẹ́ wípé wọ́n ń tẹ̀lé àwọn èèyàn tọ́jú ẹni pé wọ́n dàgbé ẹ̀dáwọn tẹ̀lé nìyí òun làwọn ó sì tẹ̀lé táwọn òbí àwọn olùkú bẹ̀ so ìtàn alákọ̀ọ́kọ́ nìyẹn tọ́jọ́ pé àlìjáhánù a máa fà á a fi máa ń tẹ̀lé èèyàn tí ò ní para rẹ̀ yẹn ṣùgbọ́n àwọn afá sọ fún wa yìí pé ẹ bá jẹ́ láìmọ̀ kan dandan náà ni kó ṣe tẹ̀kìlìdì nítorí kéré tó lè ṣe náà nù ṣùgbọ́n bá bẹ́ẹ̀ ṣe tẹ̀kìlìdì ọlọ́fun láàkáyè láti lè mà làákàtà ọlọ́run bá fi ọlọ́run bó ti bí láti lè mà wípé eléyìí ẹni ọlọ́run ẹni tó dúró dáadáa ẹni tó bẹ̀rù ọ̀nà tó ló fi lè mọ́ tó bá fi lè mọ́ irú ẹni bẹ́ẹ̀ tí ò wá lò làákàyè rẹ̀ láti lè mọ́ kò ní wú pẹ̀lú jáàlù rẹ̀ kò láwùí dáre pẹ̀lú àìmọ̀kan rẹ̀ pé àìmọ̀kan ló ṣe bí èmi lérò wípé ojú ọ̀nà ni wọ́n wà ní lèbí fi ń tẹ̀lé wọn èmi lérò pé ojú ọ̀nà ni wọ́n wà lèbí fi ń tẹ̀lé wọn àìmọ̀kan yóò ní wúlò fún nítorí wípé ó lẹ́tọ̀ọ́ láti lo làákàyè rẹ̀ láti lè dìbò wípé èwo lọ́gá lẹ́gbẹ́gbà míì àwọn afá máa ń dàrẹ́kì àwọn aláìmọ̀ kan pé lọ́wọ́ bẹ́bẹ̀rẹ̀ kan lọ́wọ́ àwọn afá bè lọ́wọ́ bí afá méjì àti mẹ́ta tó wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ bí afá méjì mẹ́ta ìwọ náà wá fi làákàyè rẹ̀ lọ́rọ̀ tí wọ́n sọ pẹ́ẹ́pẹ́ ní máa ṣe àwọn ènìyàn àìmọ̀kan mọ̀kan ní máa ṣe àwọn ìwọ́jẹ́ kí wọ́n máa tẹ̀lé àwọn tó bá ní mímọ̀ táwọn tó dẹ̀jẹ̀ mímọ̀ ẹ̀ wọ́n jẹ́ ẹni tó ń sì wọ́n lọ́nà wọ́n máa ṣe àwọn mímọ̀ tí wọ́n máa ṣe àwọn èèyàn lọ́nà. ẹlẹ́kìnrin nìyẹn ẹlẹ́ẹ̀kejì òun náà ni àlùgùlùwò sọ pé àṣùkọ́ òun náà ni àlùgùlùwò pé àṣùkọ́ òun náà ni pé ká pọ́nyàn lé kọjá àlà ká nífẹ̀ẹ́ èèyàn kọjá àlà ọlọ́mọ amẹ́jẹlẹ̀ ìnífẹ̀ẹ́ nìkan kọjá àlà ìmọ̀ kọjá àlà pẹ̀lú owó ẹni bẹ́ẹ̀ ọmọ ìtẹ̀lẹ̀ bẹ́ẹ̀ àwọn tẹ́jà wọn lóyìnbó àwọn a máa pè ní euro washing àwọn máa pè ní euro washing ọlọ́wọ́ máa máa fún yàn pẹ̀lú lágbájá ọmọ ọ̀rọ̀ sọ ọlọ́wọ́ máa fún yàn bẹ́ẹ̀ pé lágbájá ìmọ̀ ọ̀rọ̀ sọ lágbájá yìí ó lè jẹ́ ọlọ́rẹ ọlọ́rẹ ẹgbẹ́ máa náwó èmi náà ti láì kejì kò sí láì pólé kú torí ẹ̀ sọ látara àpẹẹrẹ bẹ́ẹ̀ gbogbo dání ẹ bá ti ń ṣe báyọ̀ lọ́dọ̀ wọn kòkò ní jẹ́ kó lè tẹ́tí sí òdòdó máa kéèyàn láìkì èèyàn jù ọmọ ìṣẹ̀lẹ̀ sáàrin ọmọ kí wà tàfà ọmọ kí lè ẹjọ́ bá bá ègbè tó rí bẹ́ni ẹkù wà dáadáa só tó rí bó wà dáadáa ah wà tó kù dáadáa sí ẹ àbọ̀ ló fún ní gẹ̀gẹ̀ tí fi ń jẹ sí ti kú tó wá rí pé ọ̀nà lọ́wọ́ ó fi ẹ̀mú dáadáa ó lè ẹja tó rí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa àwọn àfẹ́lẹ̀ pé ìjẹ́ ni ẹ bá ń ṣe ọmọ ayé àmọ́ ṣe ilé àkùnrin ẹ̀ ìjọba wà ní pé ah, kò fẹ́ràn rẹ̀ àrẹ̀lúṣẹ́lẹ̀ àrẹ̀lúṣẹ́lẹ̀ bá mẹ́bí ìjọba ìṣẹ́jú wọ́n ní sí lójú ọ̀nà wọ́n lẹ̀ lọ́gbé tí bá ti kọ́lẹ̀ wọ́n wọ́n gbé kàdárúgbà àmẹ́bìbí 100 times lónìí àdánwò kẹ́kọ̀ọ́ tó ní ṣẹlẹ̀ sí ọmọ aláyé tó ẹgbẹ́ ti dé èèyàn ńlá kò sí mi gbogbo ọjọ́ wá dé èèyàn ńlá láyé yìí táwọn èèyàn recognize ẹ̀ is the problem máa wà táwọn èèyàn recognize ẹ̀yìn jẹ kódà kó wà lórí àmì ìjọba gbélé wa lọ́wọ́ wà lẹ́ àwọn kan ṣẹ̀kú bẹ̀ ìjọba gbélé wa lọ́wọ́ wà láì àwọn kan ṣẹ̀kú bẹ̀ wọ́n ò ní kú ọ̀bẹ ìjọba gbélé wa lọ́wọ́ yẹn làwọn kan mọ̀ ẹ̀dọ̀ pé àbíkí ní ìṣe àwa ò kéèyàn ọmọ ẹgbẹ́ kan da àwọn òrìjà yẹn lẹ ẹjọ́ bílẹ̀ yẹn làwọn ọmọ ẹ̀sẹ̀ ní dáwọn tí ń dídáwọn òrìkú làwọn dọ̀bọ̀lọ́wọ́ kò sí ẹni kan bá ti dá ìjọ rẹ̀ káwọn èèyàn tẹ̀lé lọ́wọ́ tẹ̀lé tí àwọn èèyàn wá gbọ́ pé ẹ kí ní ọ̀gá wọn táwọn èèyàn fún ọgbẹ́ ló tẹ̀kọ́ àwọn èèyàn ẹ̀sìn àwọn ọlọ́gbẹ́ gbèsè ìjọba náà ẹ̀yàn kìí ṣe ọlọ́run ẹni kí ní lórí <laughs> bẹ́ẹ̀ ni tó wọ́n lè kí ní ìjọba òkúrẹ́ lórí tòun ìgbàgbọ́ tòun tó wọ́n lè kí ní ọ̀pẹ̀lú òkúrẹ́ lórí tòun látara bẹ́ẹ̀ ara pọ́blẹ́mù kejì sọ ìyẹn náà ní alìgbòlú wò ìlẹ́kẹ́lẹ́ ọ̀rọ̀ ìlẹ́ àṣà ó jẹ́ nǹkan ẹlẹ́ẹ̀kejì ní nǹkan márùn-ún tí máa fa kí ló àtẹ̀kùn yìí ẹlẹ́ẹ̀kẹta tí máa fa tẹ̀kùn yìí gẹ́gẹ́ bí àwọn àbá wa gẹ́gẹ́ bí wọ́n ti sọ Oda ni fòkùdánú àti kọfí bí náà. Fòkùdánú àti kọfí kí ni ọ kéde òfin ìpìlẹ̀ kò fi kí ni ọ ìpìlẹ̀ ọmọ bá tẹ̀sí nìyẹn ó lọ fọlọ́fọ́ wá fi ń kọ́sí àwọn èèyàn bẹ́ẹ̀ ló bá gbé sókòló sáré báyìí àdáyé kan ló bá jẹ́ pé sáà kan ló bá gbé sókòló sáré báyìí àwọn náà bẹ̀rẹ̀ nù tó tó wà nígbà pé òòtó ò ní nǹkan tẹ́ ní ẹ ní pé àìní nǹkan tó ní ẹ òògbẹ́ òríra rẹ nílẹ̀ èmi jẹ́ lẹ́lẹ́ kí wọ́n kọ́kẹ́ ní mí ẹgbẹ́ gbogbo ọmọ níbi àwọn tí a sọ àrígbé ẹjí máa ń mú ọ̀yẹ̀ ní yẹlọ́pọ̀ áfíríkà gbìyànjú lónìí yẹlọ́pọ̀ áfíríkà ìrùkírù àwọn èèyàn gẹ̀ ìrùkírù tó gẹ̀ lọ́wọ́ bàbá lọ́gbẹ̀gbẹ̀ ayé nù ẹnìkan àrẹ títí jọ kẹfẹ̀rí títẹ̀ lórí jọ tó yẹ lọ́wọ́ àgbà fún tóoru tó ìgbàfẹ́ òun gẹ́gẹ́ onígbàradé nínú ara rẹ̀ tó àìnígbàradé nínú ara rẹ̀ yẹn ó jẹ́ gbogbo ọ̀rọ̀ ọdún ẹgbẹ́ èèyàn lè nílẹ̀ ìbílẹ̀ pàtàkì lẹ́gbẹ́ ọwọ́ lè nílẹ̀ ìrọ́lù tó dẹ́ni kẹwà nílẹ̀ dẹ́ni rẹ̀ bọ́ bá jílẹ̀ àwọn ìdìrẹ̀ láti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ ní jìlá ó ní àwọn ìdìrẹ̀ rẹ̀ mú ọ bá ti sẹ̀rẹ̀ rẹ̀ báyìí ó náà bẹ̀rẹ̀ rẹ̀ mú ìgbẹ́ni ẹbá fi lè ṣe tó bá mú tó bá ní ṣẹ́ẹ̀tì ní ìṣẹ́ àmì ọgbẹ́ aṣọ sórí ní ìṣẹ́ àwà ìlò àmì ẹ̀rìn lọ ẹ̀rọ lọ́gbẹ̀ ìṣẹ́ ọgbẹ́ ṣáàtì ọwọ́ ìṣẹ́ sórí wọ́n ti máa yóò <laughs> torí pé kí ni ó fi ìṣìyàn inferiority fi ìṣìyàn inferior ó jẹ́ ẹlẹ́kẹta so ẹlẹ́kẹrin òun náà nìkan tá ń pè ní aṣubọ̀ àwọn oníkan tá ń pè ní kí ni aṣubọ̀ ọ̀nà àti ṣúgbà òlẹ̀lẹ́kẹ̀ márùn-ún onímọ̀pá ìkàmbáàbù ẹ̀rù máa àbá gbogbo olùkúnjẹ bá mú wá lẹ́yìn abẹ́ márùn-ún ẹ̀rù máa tí wọ́n wà nínú ìrújú tí ní dáadáa ọ̀pọ̀lọpọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn kírọ̀pù nínú ìrújú lọ́pọ̀lọpọ̀ wà kírọ̀pù àwọn bí àwọn tó wà nínú bí ìtìzáàlù àwọn tó wà nínú bí aṣááyẹ̀rọ̀ gbogbo àwọn wà fáwọn tó ní pé kí ni ayé ní túmọ̀ fún yẹn wọ́n tu lọ́nà rí ó wà á gba ìlànà wọn ó bẹ̀rẹ̀ ẹni ẹ pẹ́pẹ́ ọ̀rọ̀ tó gbà tún fún ẹ kò tó lé wọn náà mọ̀ yẹn táwọn bá mi bá tún wá ń tún fún ọ pé à kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ tó ṣùgbọ́n àyẹ yóò jẹ́ kọ́ ọmọ àti kí ni o kọ́ ọmọ tẹ̀lé nìkan ní tẹ̀lé àfọ̀jù ìtọ́wájé lásán òun náà wà ní aṣáhàwà ẹ̀dá náà pé ní àwọn àná ẹ̀dá pé ní aṣáhàwà kò ní àwa nàṣù ṣáwà kí ìtafẹ́ jẹ ìtafẹ́ mu ìtafẹ́ dà ìtafẹ́ jẹ ló fi bá níwájú ṣeúṣeú tí ó máa kọ̀rọ̀ ní kápẹ̀lú tẹ̀lifíìsì wà láwọn ní ọmọ ọ̀gbẹ́ ọ̀yá kàpọ̀lá ìjára ìjára ìjára ìjára ìjára ìjára ìjára Lọ́wọ́ tó kàkọ̀ àríyànjẹ́ ìjẹ̀bí ìlú ló ń jẹ́ Ṣé wò ní wọ́n gẹ́gẹ́? ìgbà tó ń bá ń lọ lé ẹ̀rù ti ní wọ́n fún òun ní mọ́tò àtọ́fún òní gẹ̀gẹ̀ aláyé àwọn kí ni ó káfí kékeré tó ẹ tẹ̀wọ́ pé kí ló wà bàtà àwọn eléyìí òyìnbó pàmò ju kí lọ ẹ̀ka sọ lẹ́ẹ̀kan yẹn òun náà ní àlùbùlùwò ṣe àṣà olùfàtí wọn ìkọjá àlà látara kí ni ó àwọn bàbá wa ni àwọn ẹ̀yà wa ni àwọn kìdíkà ni àwọn hírò wa ni àwọn ẹ̀yà pàtàkì wa ni àwọn tó ti lọ iná ṣe ni olùfàtí wọn. Wọ́n sọ fún Sọ́ọ́lì pé kí ni ọ? ما يعبد آباؤنا wọ́n ọgbẹ́ wọ́n kọ̀ fún wa anáàbùdá máa yáàbùdú àbá ònà kápá lọ sí nǹkan dáwọn bàbá wa tí wọ́n sì dá. wọ́n náà láti àwọn tó jẹ́ àwọn àfáà wa ọ̀rọ̀ tí wọ́n sọ yìí wọ́n ní rúm kádàbàtú fi dáàdìkà rúm kádàbàtú fi dáàdìkà pé òpùrọ̀ ni wọ́n wọ́n ní kó yọrọ ìgbé òpùrọ̀ tó ga òun àwọn ilẹ̀. wọ́n sọ? Wọ́n ní wà ní nàlá.

a wà nínú iyèméjì tí iyèméjì yẹn wọ́n tún wá kọlifáì rẹ̀ torí pé èèyàn lè gbé síta kó gbé dìnnà ó gbé síta ó gbé dìnnà sí kí ni ọ mọ̀ọ́sù kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ sọ̀lá fi ṣáàkì mòrí ìbè wọ́n ní a wà nínú ṣáàkù iye méjì wọ́n tó wá ròyìn ṣáàkù ni wọ́n wá ní ṣáàkù yẹn báyìí ní jọ áṣírù rẹ̀ bá fi kúrú ìlà iye méjì yẹn tó ń jẹ́ kí iye méjì ó tún máa lapá ní ẹ̀mí wa ọ̀dọ́ lágbára ni ó tún iye méjì tí tún jẹ́ kí ó ṣe nìyí wípé nígbà tẹ̀lé náà nìyí níbi ìgbẹ́ tó ń sí wọn ni àgbóyé rárá wọ́n ni àgbọ́yé rárá. Àwọn tó jẹ́ wa wọ́n ni irọ́ tó ga òun náà ni wọ́n pa. Torí wípé àwọn àgbẹ̀bí ọlọ́run, nǹkan tí wọ́n máa mú wá nǹkan tí máa ń gbọ́ yìí. Kò ọlọ́run gbogbo wọn pátáyáyá ìkọ̀ọ̀kan wọn níná nífàṣọ ha ọ̀rọ̀ tí ó máa sọ ọ̀rọ̀ ọ̀dàjọ́ lẹ́nu rẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ Nam. Ọ̀rìnlànà jẹ́ kí ń rẹ̀ náà ilẹ̀. وإننا لفي شك مما تدعون إليه مريد wọ́n gbọ́ yọ rí pé ọ̀rọ̀ èyí tó jẹ́ pé ó wá látẹnu wọn yìí wọ́n sọ fún wa wípé ọ̀rọ̀ ọ̀rọ̀ nì fi lé wa nǹkan náà gbọ́ yí bẹ̀rẹ̀ ní wípé ọmọ èèyàn láti lè bá kiri tó bá ń ṣe láyé kò lè wọ́ọ̀rì láti kúrọ̀ láti bá ti gidi o ìtọ́ bá ń ṣe láyé kò lè wáyé láti pọ̀ nítorí òye wá àjọ pẹ̀pẹ́ tó ń jọyé sọ̀rọ̀ ló tún máa bá nìyẹn. Bàtà máa rí bóòlù ló wúlò fáwọn wọ́n sọ̀rọ̀ kọ̀lì kúńtà nígbà màrí jù wà wọ́n sọ̀rọ̀ ló kọ́kúlà hàrà màló jíjẹ ọwọ́ ìhàlẹ̀ gidi o wọ́n kẹ̀rọ̀ jù sọ àwọn sọ pé àwọn ń ṣe nìyẹn jù nípa ìkàtí sọ́ọ̀nù Gbogbo ọ̀nà ọ̀nà ni àwọn adájọ́ mi ènìyàn táàbà ti fẹ́ gba nǹkan gbogbo ọ̀nà la máa ń wá láti fi kàkí ní ohun òdòdó. Ṣọ́gbẹ́ ayé ilé ìtì àkàtà yìí. Òkè àǹfààní ká ṣe nínú ayé yìí. A rí wípé àwọn fẹ́ dáwọn ànábí ọlọ́run, a lè rí mú jáde ń bẹ̀ wípé wọn a máa níròyìn gidi lára kí wọ́n tó dànù lẹ́yìn tí wọ́n bá da ànábì ọ̀nà àwọn èèyàn wọn láti mọ̀ lámọ̀dájú pé ìrọ̀lẹ́ dáadáa ohun lára wọn. àwọn náà á tún á máa rẹ́ nìkọ̀ọ̀kan náà pẹ̀lú ìwọ náà ní lòdì lára ẹ bá ti ní lára àwọn èèyàn wọ́n máa tì síwájú wọ́n máa wọ́n máa pàtàkì ẹ̀ àwọn náà mọ̀ ìgbẹ́jọba ní lòdì lára náà wọ́n torí wà bàjẹ́ tó bá jẹ́ ènìyàn burúkú kan tó yẹ pé wò ó yí nìkan gidi lára rẹ̀ wọ́n náà ò wúlò tó wò ó lè gbé ọtí kankan tó yẹ pé ó ṣe pàtàkì wọ́n náà ẹgbẹ́ ọba ẹgbẹ́ ọba ní àwọn kẹrin lọ́dọ̀ tó bá ṣe dáwà gan-an àwọn yóò sì máa rí pé olódodo ni ó tó lóko náà lẹ́yìn wá gbà náà a rí wípé ká máa kọ́ṣe àwọn èèyàn lọ́nà tó wípé ìkọ́ṣe sí ọ̀gá àtàrà gbogbo oríṣi àwọn kọ́ṣe yìí ìkọ́sẹ̀ yìí ká jìnà sí gbogbo tó lè gbéyàn níbẹ̀ àti sàlàyé ẹ̀ fún wa lẹ́bà àwọn eléyìí tó gbé àwọn eléyìí débẹ̀ òun náà ni àtàfin mú àlùbọ́ àmì káfẹ́ gbéyàn tóbi kọjá àlà afẹ́ afẹ́ afẹ́ wọ́n gbé àwọn ẹbí àwọn aṣáájú wọn àwọn èèyàn ńláńlá wọn àwọn tí wọ́n ti lọ nínú wọn wọ́n fi wọn tóbi kọjá àlà náà lábàá pé ìsìláàmù ká sin ọlọ́run ọba nìkan ní pèpè sí kó pèpè sí pé ká máa máa fa àpẹ́ àfa kan ní ó ní ìsìláàmù àbẹ́nìkan náà àwọn onímọ̀ ló ní ìsìláàmù ọlọ́run kan òun náà ló ní ìsìláàmù. قال يا قوم أرهيتم إن كنت على بينة ربي نعم ìjọba ìparí ọ̀rọ̀ náà ni pé àwọn tẹ́jà àwọn kìtìrí ló bá ti ń sòótọ́ ọ̀rẹ́ náà máa pọ̀ ọ́ ló làwọn máa fi ń yẹ. Sọ́yà tó tẹ̀lé kọ́ọ̀lá ya kọ́ọ̀lù. Kọ́ọ̀lá ya kọ́ọ̀lù àrọ̀ ẹ̀ẹ́tùn Kọ́ọ̀lá ya náà sọ́ níhùn. Ọ̀rọ̀ tí wọ́n sọ yìí kò wọ́n tún wá mẹ́tọ́ọ̀dù ní kan tó lè gbà láti bá wọn sọ̀rọ̀ kódà ẹ̀rí wípé kọ̀ máa lára kí ìgbéyàn mọ́rọ̀ sọ náà ni kọ̀ máa tàlàyé fún wa wípé ẹ̀ ń parọ́ ni ọ̀rọ̀ ẹ̀ mọ́ oyè ẹ̀gbọ́n ni kò sọ bẹ́ẹ̀ ó tún bọ́ sí ìṣúná òbí mẹ́tọ́ọ̀dù ni ìyẹn pẹ́ lórí ọ̀rọ̀ kan ẹ̀rọ kan ẹ̀já fún mi rẹ̀ fún mi bẹ́ẹ̀ ni máa sọ̀rọ̀ mi so network yìí ni fún ẹni bá bẹ́ẹ̀ máa jẹ́ pé ọbẹ̀ ti dá wa èyí kọ́kọ́ wá dúró kọ́kọ́kọ́kọ́ ẹ mọ̀ pé tí mo sọ yọ òdodo lọ́gbọ́dọ̀ jẹ́ tó wọ́n náà ní ìzọ́dún lè gbà pípé ọ̀rọ̀ wọn sọ́ọ́nù tún bá orí àkáwọ̀ mi àrọ̀ àìsùn. Ilé-èdè Lárúbáwá oníkẹ́lìmọ̀ àrọ̀ àìsùn. òun náà ni ó wà. Ọ̀tá àbáwò àwòrán wípé Amdafilip Islam òun lọ wà níbi àrọ̀ àìtú abẹ̀lí tí rọ̀ àìtú. Tá a bá wá wo tí rọ̀ àìtú yìí, àwa lè fẹ́ máa wọ wípé ìsinmi wọn kọ́ wa rọ̀há wà ha rọ̀há mẹ́ta níbẹ̀ rọ̀há kan wà àlùbàṣọ̀ríyà kẹ́yìn ní kan bẹ́ẹ̀. ìyẹn tó jẹ́ rí pé òwò máa jẹ́ alkọ̀lìdíyà alìyẹ̀kìníyà òwò máa jẹ́ pé ó máa mà dájú ràá kẹ́dẹ̀ ń bẹ alùmíyà ràá wípé ọlálà ìní àwọn fílmàdá àmì àdìbá àfíà ràá kẹ́mi mọ̀ nù sòmí ti bí báwọn alábàá ti mọ̀ ní ilé ìfọ̀nà ní wọ́n pé àrọ̀ àyẹ̀tò ìṣúra ẹni pé àdìrúùlù sọ ìṣúná ní pé kí lọ àpèrò ẹnu ìfọ́ọ̀mù nípa ọ̀rọ̀ tí mo fẹ́ sọ sọ ẹni kí lọ ẹnu ìfọ́ọ̀mù nípa ọ̀rọ̀ tí mo fẹ́ sọ كنت على بينة من ربي إن كنت على بينة من ربي Ogedema kó wà lórí báyìí náà evidence ló wà tó wá ní ìkúntù aláàbàyí na fíìlì ká ní mo bá ń bẹ lórí báyìí náà nǹkan tó jẹ́ wípé ó clear ṣùgbẹ́ pé òun jẹ́ sípà ní inú ṣe tí lágbáwá ọ̀rá ní wípé wọ́n máa pamọ̀ súùpù rẹ̀ wọ́n fi sípà rẹ̀ tí bá ń bẹ lórí àdínláfíìlì bàjínàtì hújáde bàjínàtì káàkùn bá jẹ́ ń bẹ lórí àwọn àwíjàre ẹ̀rí tí mo tí tí mo kó wá tẹ́yìn náà dẹ́gbẹ́ mo wà lórí ẹ̀rí mi rọ́bì tó dẹ́gbẹ́ ẹ̀rí ìkọ̀ wọn láti di kankan àyàfọ̀dọ́ ọlọ́gbọ̀gbà Wàhátà ni ìrìnàwó ọ̀hán látàrí nínú ráhàmà kákẹ́ wá sọ wípé ọlọ́run ọba mi àtàní ó fi ta mí lọ́rẹ nínú látọ̀yọ̀ rẹ̀ ráhàmà àwọn tẹ́jọ́ wà fún àwọn wọ́n jẹ́ kó yíwa wípé kẹ́lmọ́tò ráhàmà bá a ti máa túmọ̀ rẹ̀ nù èdè lárúbáwá ìtumọ̀ rẹ̀ wà wípé ìfẹ́ látọ̀dọ̀ ọlọ́run àánú látọ̀dọ̀ ọlọ́run kò sí èlò ìbẹ̀. ṣùgbọ́n nígbà míì bá bá ń túmọ̀ ẹnu kùránì ráàmà a máa jẹ́ wípé wáàyí tọ́lọ́run ọba tó gbé lánàá bí ọlọ́run ọba lọ́wọ́ ó máa ń jẹ́ kí ni o ráàmà. so wáàyí a máa jẹ́ kí ni o ráàmà ọlọ́run ọba ní àtẹ̀yìnlá ráàmà táwọn bèrè kejì bàbí sọ̀rọ̀ ní sọ́fùkà yẹn ramadan ẹ̀yẹn ní ìsìn òrìṣẹ́ wá àyè ọlọ́ ni a fi ká lọ́rẹ̀ wá àyè látọ̀dọ̀ kí ni ó látọ̀dọ̀ ọ̀rọ̀ sọ wá àyè náà máa túmẹ̀ ìwé náà ní gbogbo àmì náà túmẹ̀ sí wá àyè ṣé gbogbo bàbá máa túmẹ̀ sí wá àyè ṣùgbọ́n àwọn afáàdà ni ó máa sọ fún wa wípé wá àyè ọ̀rọ̀ yẹn ni pé revelation wá àyè látọ̀dọ̀ ọlọ́run tọ́wọ́ bá wá ṣe tó tíbi lọ wà àtà ní mímú tí wà ní kan wá jẹ́ pé ó wá tábí látọ̀dọ̀ náà tó bẹ̀rẹ̀ ìgbé gbogbo nǹkan méjèèjì ni wọ́n náà gbogbo nǹkan méjèèjì ni wọ́n náà gbogbo nǹkan méjèèjì ni wọ́n náà pẹ̀lú náà máa ń jẹ́ nìkan lánàá bí ọlọ́run àmì tẹ́ẹ̀sì náà lánàá bí ọlọ́run ẹ̀kẹ́ mi lára àmì kò yẹ bí ah, ah, àwọn náà nígbà ní alóńgbò pé à ayé ní ẹni ọlọ́run ni àwọn mọ̀lá ìkọlẹ̀ ìdílé wa mẹ́rin lórí ọ̀rẹ́ à eléyìí ní gbangba yọ̀rọ̀ pé àtàwọn náà mọ̀ ẹni yìí ó lè ní ọlọ́run ṣùgbọ́n táwọn àyẹ̀jọ́ ọlọ́run bá wá yàtọ̀ nígbà náà nígbà sọ́ra ní ìdí láàrín ìdẹ́ ẹ̀sùn bàbá kan bí ọlọ́run ó ti wà láàrín. sọ àwọn oní ọlọ́run ìyá rẹ̀ fún náà

iṣẹ́ ìwọ́gbọ̀ ilé kí ni ó tẹ̀kìlídú àtẹ̀kìlídú kéde ìyọ̀gbọ̀lọ̀ àgbàdà sọ́lọ́kì kéde ìyọ̀gbọ̀lọ̀ ọ̀nà mo ti rọ́dọ̀dọ̀ mo ti nà gbọ́dọ̀dọ̀ sí wọn nígbà òun náà wá sí lọ́nà dáwà bá mọ ẹgbẹ́ tó wájú ọwọ́ fún méjèèjì wa wá ní ẹni èèyàn mi tó bá jẹ́ pé orí àwíjàre ni mo wà ó ti sọ máa wọ pé ẹ̀sìn mọ̀ borí àrí jàre nínú wa wọ́n ti tọ́kùn lọ márùn-ún ṣùgbọ́n ẹ̀rọ pé ọ̀rọ̀ ní ma ẹ̀yọ́ ní ọ̀rọ̀ sọ ọ̀rọ̀ ní ìgbà mi èyàn bẹ́ẹ̀ sọ pé orí èyàn ò pé àbí ìyàn kan ẹ̀rọ tẹ́ sọ yìí ẹ̀yìn ní ẹ̀wọ̀ yìí ẹ̀wọ̀ tẹ́ sọ èyàn sọ fún èyàn ò pé so kò ní gbé ẹ̀yìn ní ẹ̀gẹ́ ọ̀rọ̀ tẹ́ sọ ẹ̀yìn <laughs> ó ti ní bẹ́ẹ̀ ilé sọ gbẹ́rù bí ọmọ ọ̀rọ̀ sọ yóò wà lọ pé wàlẹ́ òsì yóò lẹ́yìn lẹ́sọ̀ yìí ẹgbẹ́ wà sílẹ̀ wà fún níjà sí ọwọ́ tó bá dìbò àwọn tí ó mọ̀rọ̀ sọ yìí ló sọ fún mi pé tí n bá wà lórí bá jí láti mìíràn jù Ẹ sì mọ̀ pé orí òdodo ni mo wà. Fẹ́gbẹ́ kí ni o, orí ẹ́fídẹ́ǹsì tó clear ni mo wà látọ̀dọ̀ ọlọ́run. Ní títọ́ fún mi. Ẹ sì ọlọ́run ọba òun ló fi tàbí lọ́rẹ wá yìí láti kí ni o ọ̀dọ̀ rẹ̀. Tó wá pé bá wá rí báwọn wọ́n ní sọ fún yìí ọwá kí ni ó wá lè sọ mẹ́rin yà ń súrù ní nínú ọgbà ta ló wá fẹ́ ràn mí lọ́wọ́ nínú yìí nígbàdé ìgbẹ̀gẹ́ mọ̀ kí ọwọ́ ń bẹ̀rẹ̀ sí mi lára bẹ́ẹ̀ sì mọ̀ pé tí mo bọ́rọ̀ bí jíjẹ́ nù kí wá wo ti yí pé èèyàn mi mo ti jẹ́ pẹ̀lú tú lọ́dọ̀ yìí ó lẹ́ ẹlẹ́ yàn gẹ́gẹ́ abẹ́ ṣe dáadáa kan wọ́n ní fàmáyà ń ṣúrù ní ìmìnà lọ́ọ̀kì nínú àṣọ ètò ta nínú yín lọ́wọ́ ọlọ́run ọba nínú àṣọ ètò ìmọ̀yà kan náà ó lọ́wọ́ bẹ́ẹ̀ gbà yín náà tẹ́ ẹ ó wá mú ọ̀rọ̀ yẹn ara ti ẹ̀ ló wá dà rẹ̀ kì í sí ó tún wá fa nǹkan jáde bẹ̀. láti máa máa gbé mẹ́tọ́dù dáwà ó ṣe pàtàkì púpọ̀. so lọ́tọ̀ọ̀rọ̀ bẹ́ẹ̀ òun náà nìyí pé ó bẹ̀rẹ̀ lọ́wọ́ wọn sísì fáàmù ẹ̀yìn náà dẹ̀dọ̀ pé bá ti rí sọ sísì fáàmù òun ni jùmlá tó tọ̀làbíyà òun náà ní sísì fáàmù tẹ́ ẹ bá sì kiri ṣẹ́rìtù tẹ́ ẹ ní túnlátù tàbí àníwájú ẹ gbọ́dọ̀ ní fa ó nínú àlọ́wà kí a tún ní ìjà wa bí ṣàṣù olófa fa àtọwà mẹ́yẹn fámọ́ Bàbá yà ń súrù ní ìta ló fẹ́ ràn mí lọ́wọ́ lọ́dọ̀ tó bá ràn mí lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run ọba tí bá wá yẹ kan ọlọ́run ọba. Ta ló fẹ́ ràn mí lọ́wọ́? فما تزيدونني sọ ipé títí ìran kan títí tí ẹran kan ni òun ni màá gbẹ́mí ní ìwà fọ́lọ́mẹ́ olùsàlàyé náà fún ọdún. Ìsàlàyé fún ọdún tí ẹran kan tí màá gbé màá gbé o. Ọ wá ní bàbá tẹ̀sí ìlú rẹ̀. فما يستيزونني غير تقصير اعلن لك الصالحين وقد استعمها قوم صالحين أما إلا فاجر أنا كده قل جديد يعني لما بيه ẹ̀rí wá yẹ tá a fi mọ̀ àwọn èèyàn sọ nírú àwọn ni wọ́n bẹ̀rẹ̀ fún kí ló àwọn èèyàn sọ nírú. bá mi lò ààrẹ àwòrán ìjọba bá tún ní ìjà ìjọba kí lọ ẹgbẹ́ rẹ̀ wọ́n àwọn afọ́nà pé ìjọba tún dé pé ọ̀gá abẹ́ ọgbẹ́ kò bá àwọn òde. lọ́wọ́ ni wọ́n fẹ́ dá àkẹyẹ nìkan ìgbésùn náà ìjọba kí lọ. olha, apenas uma primeira chance. Ora, vamos, assunto do nós. Gracias. yàtọ̀ sí ìjọ dáná kọ̀ọ̀kọ́ tí ń jìrà fún tí ń jìrà fún Allah. ọ̀rọ̀ mi.